الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه ربنا سبحانه رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبته والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته سوى زاد المعاد في هدي خير العباد òun náà ni ìtẹ̀síwájú yóò máa tún wáyé níbi tí àdé níbi àwọn àlàyé tí olùmọ̀ wa ń ṣe lil-allamah ibn al-Qayyim alayhi òun náà ni àwọn abọ́ ike àjọgbá àti gbogbo ń tọ́jọ nǹkan báyìí tó rìnlẹ̀ wípé ó ṣe ọlọ́run ó lò ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tá lè ṣí máa yàn wípé ìtí ń lórí eléyìí ìfi ṣe nǹkan báyìí eléyìí ìfi ṣe nǹkan báyìí níbi àwọn tó ní ṣe pẹ̀lú nǹkan lò nínú yàrá oṣanlá Muhammad salawatullah wasalamu alayhi níwọ̀n bàlánà arọ̀yán wọ́n ní wọ́n sàmà mọ̀gẹ́sà bíbá yìí wọ́n kọ́ mọ̀gàníyàn ó ṣeéṣe kọjá pé xatawu ló ṣẹlẹ̀ mọ̀gẹ́sàn òun ló correct wàkọ́dáhùn مضبب أو مضبب بسلسلة من فضة àwọn nǹkan méjèèjì àwọn náà ni àwọn tí amẹ́nubà lánàá nínú àwọn ife tó ń ṣe ọlọ́run ọba tí fi mú mi wọ́n tún wá ní wakana lahu qadahun min qawarir ó tún ní ife míì tó ṣe pé bí ìgò báyìí ni níbi ìgò náà ti ṣe eléyìí náà ìlò ó wà nú àwọn ife tó ń ṣe ọlọ́run ọba ni waqadahun min idan yuda'u tahta saririhi ó tún ní abọ́ igbá kékeré ẹ̀rí àbíká ní igbá kan eléyìí wọ́n ìyẹn ni pé pákó náà fi ṣe nígbà tá a ní pé wọ́n gbẹ ọ wá dàbí àbọ̀ eléyìí òun ló ń ṣe ọlọ́run gbèsè abẹ́ bẹ́ẹ̀dì yẹ̀bùlù fi tọ́ba ní bùkátà sí kó tọ̀ ibẹ̀ ni máa ń tọ̀ sí gẹ́gẹ́ bí kéèyàn jí lóru ó fẹ́ tọ̀ àbí èèyàn wà nílé ó fẹ́ tọ̀ tẹ́lẹ̀ ìjọ òun náà ni bí àwọn èèyàn ṣe nípò níjọ bóyá títí di sinna eléyìí wọ́n ní yóò bá tahta saririhi eléyìí ní gbé sábẹ́ bẹ́ẹ̀dì yabulu fihi billayl òun ló ń ṣe ọlọ́run máa ń tọ̀ sí lóru tó bá ní bùkátà. wa raqwatun tusamma as-sadir. otu ni rockwaar intanpere ni rockwaar aworan ti e o daige bi jog to se pe inyere rọ misi si pupo lati danya to le ma bu awon omi si awon kọpụ keekee orukọ ti ena nje sọọdụ kila wata uru min se jarọ ti yeta wọbọ omen bákan náà ó tún ní igbá kan fífẹ̀ báyìí ibẹ̀ ní ó ti máa ń sálù àlá ń bẹ̀ igbá kékeré bíi àbí bóòl kékeré yẹtàwọ́gbọ̀ omi tó bá rọ̀ mí sí òun ni máa ń tọwọ́ bọ̀ títí ṣe àlùwàlá wà mí gbọ́bùn mi ṣẹ̀bẹ̀ yìí bẹ́ẹ̀ ni ó tún ní nǹkan pè ní mikhdor eléyìí náà ìgbà náà ni ìgbà náà ni ṣùgbọ́n wọn á tún máa fẹ̀ níbi tí wọ́n ti ṣe òun náà ní nǹkan bíi aluminium nṣàbàyìn ayé nohat bí bá mọ àwọn nǹkan tí wọ́n máa ń ṣe ókè wọ́n wo kíní sọ́ọ́rí èyí tí wọ́n rà wá ẹ̀rí pé nǹkan ti ṣe òun náà ń pè ní bíi ṣábà awin nọ̀ha tó ṣe pé bíi bíi oníjọ bíi alumíníọ̀mù tàbí yóò wúwo díẹ̀ báyìí ó tún nígbà kan náà tóun náà ń bẹ báyìí. wà kọ́àbù yusamma as-sa'a kọ́àbù kọ́ọ̀bù ẹ̀rí kó súnmọ́ra wọn wọ́n ń pè ní as-sa'a oníkọ́ọ̀bù kan náà. Bi kọ́ọ̀pù ìmumi báyìí wọ́n mọ̀gòtá sálún mi ń sòfò ó tún wá ní bí ìtìyàn lè wẹ̀wọ́ sí ìgbà ìwẹ̀wọ́ sí wọ́n ṣe òun náà látara nǹkan tó le ẹ̀rí tọ́mọ nǹkan tó ṣe pé wọ́n mixi àwọn nǹkan kan papọ̀ ọwájú le nígbà míì ó lè jẹ́ àwọn irúgbìn kan ni wọ́n ti ṣe tí wọ́n lẹ̀ papọ̀ ṣùgbọ́n eléyìí òun ni tó ní ṣe pẹ̀lú ibi tí èèyàn ti wẹ̀ wọ́ àbí tí ó sìn wọ́ sí ó tún lélẹ́yìí náà wọ́n múdìhónù múdìhónù òun ni ibi tí èèyàn ti máa bí igbá ìpara. E igbá àpárá ó lè dàbí ibi tí èèyàn máa rọ ìpara sí àwọn èèyàn náà nírú ẹ̀ wọ́n ní igbá àdí àgbọn ìgbà kìnnì kan tó ṣe pé kìí ṣe pé báyìí ò ní fẹ́ pé gbogbo ìgbà èèyàn bá ti fẹ́ ra vaseline yóò rà á ní tún bá nǹkan mi wà níjọ́un àwọn èèyàn nígbà àpárá ni wọ́n bá ti fẹ́ rà á. wọ́n tún rọ̀ sí ibẹ̀ igbá kan náà ni òun ni mudihunu wa rab'atun yaj'alu fiha almir'at walmishk ó tún wá ní rọ́bù àǹkà tó rí bí fọ́kọ̀ náà báyìí níta lè pè é ní àjọgbá ìwé náà ń bẹ lónìí tẹ́lẹ̀ ọ̀rọ̀ ní báyìí ibẹ̀ ni wọ́n máa kó àwọn oríṣiríṣi nǹkan sí ó lè máa fi búrọ́ọ̀ṣì síbẹ̀ ó lè máa fi para síbẹ̀ ó lè máa fi àwọn nǹkan tó sàn ní bùkátà sí nínú ilé láwọn nǹkan nǹkan àsìkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ó fẹ́ fọnu bóyá ó fẹ́ para bí àjọgbá oṣù ọlọ́run ọba tún ní ibẹ̀ ló fi alimira á dígí digi oṣù ọlọ́run ọba ní dígí kí n ò báyìí bí a ṣe bó ti yẹ kí n jáde ni mo fẹ́ jáde yìí gbogbo àwọn eléyìí tó bá tásìkò tí àlàyé bá débẹ̀ pápá jùlọ ọkùnrin kò sí nǹkan kan kọkùnrin ó ní dígí tí ó wò pé sí nǹkan kan ò kó má jáde bí ó ṣe dáa ṣùgbọ́n àwọn ìgbà wa kan wá tó ń ṣe ọlọ́wọ́n ọba ní ọkùnrin kìí ṣẹni tí ó mọ yẹrẹ wò lẹ́ẹ̀mẹwàá àfi tí ọba níṣẹ́ obìnrin kọ́lẹ̀ obìnrin ní àní dígí nù báàgì bí ń jáde lọ bí ń jáde bọ̀ kí ọkùnrin fi dígí ṣe lápò gbogbo gbà eléyìí ò sínú lànà ìṣẹ̀lẹ̀ àmọ́ nínú ilé kò sí nǹkan kan yẹn fẹ́ jáde bóyá ó ti sí bọ́tìnì dè lóde òní bóyá kankan ti já sí níbi ojú kankan àbọ̀fẹ́ nù kankan ahán eléyìí òsìn tó burú ń bẹ̀. wọ́lmísù ànábì tún ní ìyarun tí yẹn fi yarun tí ó yarun gbọ́n rẹ̀ tí ó ṣe dáadáa. qila wa kana al-mushi min aaj àwọn kan ní ibi tí wọ́n ti ṣe kínní níta fi ṣe ìyarun tànàbí fi yarun òun náà ní ẹnu alhaj nkankan tán mú látàn mọ́ strong bíi ẹnu erin kìíní ẹnu erin yẹn àwọn awọ àti kìíní erin tí ń bẹ nínú ẹ̀ ibẹ̀ náà ti gbẹ́ kóńpù yìí tí ó ń ṣe ọlọ́run àfi yanu wàhúwa azabul òun náà ni wọ́n ń pè ní azabul wa mukhila yaktahilu minha inda an-nawm thalatha fi kulli ayni bil ismi oníṣẹ́ ọlọ́run ó tún wá ní tìró tìró ilé tìró tó ṣe pé tó bá fẹ́ sùn lálẹ́ lẹ́ẹ̀mẹ́ta yóò ṣe kí ni o yóò lé tìró yìí fi kulli ayn níbi ojú kọ̀ọ̀kan bil ismid pẹ̀lú kìnnì kàtàn pé ní al ismid ńbẹ̀ lìsín o òun ni àwọn tí wọ́n mọ̀ nípa àwọn tó ní pẹ̀lú ìtọ́jú nílànà òjíṣẹ́ ńlá Muhammad èyí tó máa ń pè ní atébù ànábáwí àwọn tó máa ń pa rẹ̀ tó bá jẹ́ pé ojú fẹ́ máa dùnyàn àbójú fẹ́ máa wò bákanbákan ntí wọ́n recommend òun náà ni al lóòótọ́ wọn ó wà àmọ́ wọn pàápàá jùlọ gidi ẹ̀ bíi ìran gí kan báyìí ni tí wọ́n bá lọ kéèyàn tó dìbì tìró onígbàṣẹ́ ṣe kéèyàn kéèyàn tó sùn lálẹ́ ẹ̀ ó tún sọ àsìkò eléyìí gbogbo ń tàn ara ń rí lérí ní táwọn olùmọ̀ tí wọ́n fún ní àkórí téèyàn bá dé ibi ayé ẹ̀ tí wọ́n fún ní àkórí kan yìí bóòlù yẹn tọ́ tìró àsìkò wo ló dáa jù ẹ̀mí ìlú lèèyàn ti ń tọ́ ti ró kọ́dà ọ̀rọ̀ tá a ra kéré lérí ìpè yẹ̀kítẹ́rìlù mi ní àyíǹda náà mi sàlẹ́sán fi kulli àyìn bil ismid ìtọ̀ lẹ́mẹ̀ta sójú kọ̀ọ̀kan bò ní tọ̀ sí ọ̀kọ̀kọ́ tọ́ ilé yìí yọ padà sí ilé yìí yóò tún tọ́ ilé yìí ikú tó padà sí ilé yìí àbí yóò tọ́ ilé yìí lẹ́mẹ̀ta náà ó tún tọ́ ilé yìí lẹ́mẹ̀ta gbogbo nǹkan yìí làwọn olùmọ̀ ni wọ́n tún fi ìmọ̀ hàn láàrin yìí tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ojú ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹnu tí olùmọ̀ wá fẹ́ pèsè àkíyèsí ó tún ní ìgbà tìró níbi tí ntọ́ tìró yẹn irú ìran rẹ̀ òun náà ni al-ismid torí pé ìjẹ́ kí ojú clear ni gẹ́gẹ́ bá ṣe sọ títí dàsìkò yìí ọ̀gọ̀rọ̀ ẹni tó bá ní ààyè níbi ìrìnà pẹ̀lú yọ̀ǹda Allah subhana lóòótọ́ wọn ṣùgbọ́n oríjìnà rẹ̀ o ó wà níbi tó wà pápá jùlọ lọ́nà ilẹ̀ lábáwá lọ́hùn al-ithmid ẹ̀rí wàkánà fi rọ́bọ́à al wọ́síwá wọ́n ní ń bẹ níbi rọ́bùn àyè àsọ fún wa pé rọ́bùn àyè àjọgbá igun mẹ́rin lónìí al-muqarraban àwọn ntí fi gé kaná méjì lónìí ntalẹ̀pẹ̀ ní nail cutter àbí tí yẹn fi gé nǹkan àbí yàn nídìí láti gé nǹkan nínú àjọgbá yìí àwọn kan tó wà ń bẹ̀rẹ̀ àwọn ìgé kan náà wàsíwáàkì orin oníṣẹ́lá Muhammad aleyhi salatu wa salam ti ń rùn lọ́wọ́ ibẹ̀ náà ni tó fi sí omi kò ní àjọgbá ibẹ̀ ni ibẹ̀ tìró ó ní àyè tìró wà ń bẹ̀ igbá tí fi para àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وكانت له قصعة تسمى الغراء لها أربع حلق inú àwọn kan tí ó ń ṣe ọlọ́run ọba tó tún ní òun náà ní kọ́sáà kọ́sáà yìí òun máa òun fẹ̀ǹtẹ̀ òun fẹ̀ dáadáa tó ṣe wípé lílò tiẹ̀ òun tún yàtọ̀ sí àwọn nǹkan kéékèèké fíìmù mi wọ́n fi ń ṣe yìí pẹ̀lú yọ̀ǹda Allah subhana bíbá iná ni a tún dúró lónìí nínú àwọn nǹkan ìlò tó ń ṣe ọlọ́run ọba ní ìtẹ̀síwájú yóò máa wáyé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ bí ìdúnnìlá gẹ́gẹ́ bí àkéèsì gbogbo àwọn nǹkan yìí kò sí nǹkan kan tí láìfi wà ń bẹ́ẹ̀ níbi kí yẹn sọ pé ó ní ó ní gbogbo dúkìá ń ṣe ọlọ́run náà ni o nílé tìró ó ní nǹkan para ó ní kéèkan tí fi ṣe kinní kan ó ní fe méjì kan tí fi mú mi ó ní kinní kan tí tún bù mí gbogbo tí ń jẹ́ dúkìá pé alẹ́ àtàjẹ́ mọ́ṣálá Muhammad aleyhi abdul salati wa tamu taslim bákan náà gẹ́gẹ́ bí àkíyèsí àwọn nǹkan wọ̀nyí àsọ pé kì í ṣe pé bóyá kò nẹ́sẹ̀sì kọ́ pé gbogbo ẹ̀ kójọ lásìkò kan náà sòrò lè jẹ́ pé nígbà míì ó lélẹ̀ yìí nígbà míì àmọ́ sọ́sà wo orin lẹ̀ pé àwọn kan yìí òun ni ń ṣẹlá lò alayhi salatu wassalam nínú ilé gẹ́gẹ́ bí nǹkan tí èèyàn máa ní bùkátà sí pàápàá jùlọ níbàámu pẹ̀lú bí àsìkò gbà náà ṣe rí lóde òní ó wà ṣùgbọ́n lè kéré pápá jùlọ nígboro kí èèyàn máa nípò ọ̀pọ̀lọpọ̀ ló ti ń wí à tọ́lẹ́tì ni èèyàn kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí kìí ṣe nǹkan tí ó jìnnà rárá fún ẹni tí ó bá mọ bóò ní àsìkò ṣe rí nígbà náà àtàwọn nǹkan míì tí a báyìí. abẹ́olúwa bá wa sàlékún ìkẹ́gẹ̀ fún ṣẹ́lá Muhammad alayhi afdalu salati wa atamu ataslim allahumma inna nasaluka hudak waj'al amalana fi ridak اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وارزقنا علما تنفعنا به اللهم يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أصلح لنا نياتنا وذرياتنا وأعمالنا يا رب العالمين ربنا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 وبركاته